kí oríkì ògún. sá. kí oríkì ògún. kí n kí. oríkì ògún kí ògún. Mm, ògún mi ò ṣòfò mo pẹ́ tí wọ́wọ́ tí wọ́wọ́ ta fọ̀ṣẹ́ chain tẹ̀yí tó láyé tó ní gbogbo nǹkan tó fi dá mi sí ẹṣẹ́ tí kéèké di dis morning speak kíkẹ́ lọ́mọ rose party mo fi dọ́jú kí wọ́n ká máa sẹ̀. mo kí yín o tí wọ́wọ́ tí mo kí yín o. ọ̀rẹ́ àmọ́ gbọ́ àmọ́ gbọ́ àmọ́ mo kí yín o tìwọ́wọ́ mo kí ìtàfọ̀ṣẹ́ tó láyé tó ní gbogbo nǹkan tó fi dá mi sí o gbogbo nǹkan tá a bá ń dáwọ́ lé ṣe láàyè yìí àṣeyọrí ni o ẹ má jẹ́ kójú tì wá ẹ má jẹ́ kójú tì gbogbo àtàwà ń bí o gbogbo nǹkan tí gbogbo bá bá wa náà ni àṣeyọrí ni àṣẹ kó bẹ̀rẹ̀ sí gùn àṣẹ tẹlẹ́dùmarè. ògùn yín ò mú kí o ti wówó ti wówó. Ah. money speaking ẹ fún money speaking lónìí ẹ ẹ fún lónìí ẹ ẹ fún money speaking lónìí ẹ hmm? owó lẹ́nu owó lẹ́nu bó ló ṣe ń wò mí. Hmm. orin yan mi. orin yan mi. ee ọmọ mi ó sì á pè mí lóko. wọ́n rí yan mí sẹ́yìn. ní ráàmù tó wà ń àwọn àjẹ̀nú dá mi kí ni àwọn àjẹ̀nú mọ̀ mí wọ́n lè sábí orí yọmí I tell you <laughs> ó fi mí rẹ́rìn ah, àwọn àjànú mọ̀ mí o bó ṣe wà tí ọba mọ̀ nǹkan kan bí ọ̀sán mo rí yọmí àbí ẹgbẹ́ ó sojú báyìí ó lóun gbé ah, kí náà sọ yìí ah, àkànfẹ́ wo ìwọ nu ọlọ́run nu wọ́n bá jù mí lọ ọjọ́ ọlọ́run lọ <laughs> o mórí yọmí kí ni ẹ ti lùlù fún ti fi ń jó o mórí yọmí ẹ ti palẹ̀ ní ti fi ń rẹ́rìn nígbà tẹ́ ọ̀rẹ́ rìn o mórí yọmí the said uncle orí yọmí ẹ̀yin tẹ́ ẹ jẹ̀nu kankan ẹ̀yin ò get respect àwọn tó jẹ̀nu gan àwọn àjẹ̀nu tí wọ́n lo one thousand years láyé tó pé tó bá lo one thousand years wọ́n ti kú wọ́n tún sán kú ni àná pé wọ́n kú orí ọmí o wetin you carry. my ìyáné. <laughs> your ìyáné this your ìyáné you carry your ìyáné ah may God forgive your husband say amen. amen. Hey, what is the name of your husband? Money speaking. Money speaking. Ẹ fún money speaking lónìí ẹ̀. Ẹ fún lónìí ẹ̀. Ẹ fún money speaking lónìí ẹ̀. Hmm? Owó lẹ́nu. Owó lẹ́nu. Is Money speaking. Yes sir. Níbo lo ti rókọ̀ rẹ̀ ń? Money speaking. Sọ̀rọ̀ sókè o. Gbẹ́nu sí máikrófóònù. Ọmọ Nàìjíríà fẹ́ gbọ́. Wówówó. Ó rí i pé máikrófóònù yẹn àyọ táàgì kúrò lára rẹ̀. Ó ń sọ pé tuntun nínú ó rí iléeṣẹ́ rédíò mélòó ló ti rí táàgì lára rédíò àwọn náà lára lára microphone àwọn náà rárá ló ku àwọn yọ táàgì tiwọn ni èmi náà mọ̀ mọ̀ mọ̀ fi táàgì tèmi náà ni gbẹnu sí máìkì sọ̀rọ̀ sókè ọmọ nàìjíríà fẹ́ gbọ́ stúdíò tó jẹ́ pé táàgì microphone wọn ò tún yọ à ṣúgà ajá ọ̀yá ọ̀yá ọ̀yá. ohun kan mi gangan tí ìyá àti bàbá sọ mi ni Dickson wọn kà máa bọ ti àwọn ẹ̀ ló máa ń pè mí ní money speaking. ìgbà tó wọ́pọ̀. bó ṣe mọ̀ mí nígboro nìyẹn ṣòtì ẹ̀ so kí ló dé tẹ́ ń pè money speaking torí pé ó máa ń bì sà ó máa ń náwó fáwọn èèyàn ó máa ń tọ́jú àwọn èèyàn. kì í ṣe kì pé bí a mo máa ń náwó. bẹ́ẹ̀ sí báyìí bẹ́ẹ̀ sí báyìí ó sọ olùwẹ̀. bí wàá mi ṣe jẹ́ ni wọ́n ṣe fún mi ní money speaking yẹn nígbò tó fi ń pè mí ní money speaking. irú ìwà wo ni. ẹ ẹ mọ ipa ṣe a nice man ẹ mọ èmi mo níwà yẹn pé mo nice mo máa ń mo máa ń pìtì èèyàn fún gbogbo nǹkan mo dẹ̀ lójú àánú. máa náwó fún wọn. nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀sà. wọ́n ní ṣèké ni wọ́n ní spíkì. ọ̀rẹ́ kí ló kọ́ tiẹ̀. tìmílẹ́yìn. tìmílẹ́yìn irú èèyàn wo lọkọ rẹ. wọ́n ta. wọ́n ta gan very nice man ó máa náwó fún ẹ gan. bóun wọ́n ṣe á báyìí ṣé kò pìtì tiẹ̀ ni ó sì mọ pìtì àwọn èèyàn ń gbòòrò ó pìtì rẹ tọ̀ ọmọ ta ló wà lọ́wọ́ rẹ. ọmọ ìyálé rẹ ni bó ṣe gbé. mo lọ yan pẹpẹ ó lè ní ọjọ́ yẹn àwọn àtẹkùn náà mú mi. àmọ̀tẹ́kùn mú ọ ẹ wà ní màá tún fún yẹn tẹ wà lé ó àmọ̀tẹ́kùn mú òun ọ̀yà. mi mm. ó lè ní mi mm. mo pé ọkọ mi máa ń nínú ní mi. ọlọ́run ti fa kọ ọ̀hún lẹ̀ títí oṣù kan àtìyálé ìhun. Hmm? ọlọ́run yẹ kó pe ọkọ rẹ̀ ó yẹ kó wọn wálé tipẹ́ òun ò ní fóònù lọ́wọ́. ìní fóònù lọ́wọ́ láti mi ìní fóònù lọ́wọ́ ó yẹ kí wọ́n ní tòótọ́ nìkan.

a jọ jáde láti inú àwẹ̀ ni. níbo lẹ lọ. a jọ lọ sí roundabout. kí lẹ lọ ṣe. a jọ lọ ṣàánú ni. ta lẹ lọ ṣàánú fún. a lọ àwọn tí ó máa ń tọrọ. lẹ lọ fún lówó. no ibẹ̀ ni mo ti máa ń jókòó. kí lẹ ń jókòó ṣe ń bẹ̀. mo máa ń ṣàánú bẹ̀. ẹ máa ń ṣàánú fáwọn èèyàn. mo máa ń ṣàánú mi bẹ̀. ọ̀ ń tọrọ agbéni. bẹ́ẹ̀ ah, kí ló ń dà á pé fún mi sí. Si? iṣẹ́ ẹni ni iṣẹ́ ẹni ó ṣeun àkànfẹ́ wo mọ́ tìjú iṣẹ́ rẹ̀ ọba àṣàgbẹ̀ ọba àṣàkọ̀wé bọ́ ọjẹ́ ìnájà bó ojó ní wóróbo iṣẹ́ ẹni ni iṣẹ́ ẹni mọ́ tìjú iṣẹ́ rẹ̀ ikán kì í ju àmọ́lé èèrà kì í tìjú àyẹ̀nà alápàǹdẹ̀dẹ̀ kì í tìjú àfòkiri ní gbangba iṣẹ́ ẹni ni iṣẹ́ ẹni mọ́ tìjú iṣẹ́ rẹ̀ iṣẹ́ kì í pani àìṣe rẹ̀ gan-an làbùkù. ó ń ṣiṣẹ́ ó jókòó sí mọ́kọ́lá sọ ohun tó ń ṣe ń bẹ̀ fọmọ nàìjíríà ó lè ráàánú gbà. mo máa ń tọrọ owó sọ̀rọ̀ sókè dákun. mo máa ń tọrọ owó ṣùgbọ́n ọlá mi ní owó láti bẹ̀rẹ̀ pé kí n máa ta ọjà mo wá ń wá bí ìrànlọ́wọ́ pé mi kò fẹ́ lọ bẹ̀ mọ́ tẹ́lẹ̀ ni pé kí ẹni tó ṣàánú mi pé kí n máa fi ta ọjà ni. ọmọ tọrọ owó. bẹ́ẹ̀ni. bó o lobìnrin ṣe wá jẹ́ ìwọ ń tọrọ owó bó lóbìnrin yìí ṣe jẹ́ bó ló ṣe wọlé yín. ní ibẹ̀ ni mo ti mú ní roundabout ni mo ti mú kúrò ní ìta tí mo ti mú lọ sí ọ̀dọ̀ mi hmm. pé kó wá máa gbọ́dọ̀ mi. nílé tọkọ rẹ kọ́ ibi tá a gbà ní. tẹ rẹǹtì. tí ọkọ mi gbà ta rẹǹtì. Hmm. ibẹ̀ ni. ó mú wa pé kọ́ mọ gbọ́dọ̀ rẹ. bẹ́ẹ̀ni. gbà tó wá ń gbọ́dọ̀ rẹ ńkọ́. ní ọjọ́ kejì lọ́kọ mi ti fẹ́. ìwọ ló fẹ́ ó mú wálé pé kọ́kọ́ rẹ ọ̀fẹ́ ni àbí ó mú wálé kọ́ ọmọ gbọ́dọ̀ rẹ lọ́kọ rẹ bá fẹ́. ara mi ni kó wá mo ní kó wá máa rẹ́pù mi pé pẹ̀lú kọ́ndíṣọ̀n tí mo wà pé mi lè ṣe wàhálà pọ̀ mi lè bẹ̀rẹ̀ ìgbà tí àbúrò mọ́mí rẹ̀ láti Èkó wọn wá sọ sí Ìbàdàn ṣùgbọ́n tó wá ń sun abẹ tó ń sùn káàkiri mo lè mí rò pé èmi náà bímọ tèmi mo fi ní mo ní ojú àánú pé òkè kó máa bọ̀ pé káyé rẹ̀ kó má fi lè bàjẹ́ ní ìta òun náà ló fi gbọ́dọ̀ ní tọkọ mi náà fi tún ayé rẹ̀ ṣe. èkó oògùn rẹ lọ́wọ́ tó o bá ń jáde. o <laughs> lè gbàgbé ẹ ní. <laughs> bọ́bá ibà gbé ibà tá a bá lè ríra ni ìta gbọ́dọ̀ dé abẹ́kúta ni àbí yàbá ká tó rà ká tètè mọ̀ a lè bá ọ̀dà ẹ̀ àbó ti tán ọkọ rẹ̀ ṣe kí ni. àtọ́rìṣe ooo àtọ́rìṣe orí mi ò gbọ́dọ̀ àtàyè ṣe o àtàyè ṣe ayé mi ò gbọ́dọ̀ burú o. àwọn àjẹnú sọ̀rọ̀ o ṣé ibi náà wọ́n tún gbà wá ṣe sùúrù fún wa o ohun yín ń jáde lábẹ́nu mọ̀ ń bọ̀ lọ́dọ̀ yín ẹ mọ̀ wọ̀ọ́rì ọ̀rọ̀ kàn yín àwọn akéyìn kò tí ì kàn yín. ẹ̀yin ma ẹsẹ̀ ń <laughs> kò sí wàhálà ọkọ rẹ táyé ẹ̀ ṣe sọ ti bímọ fọkọ rẹ ah, ìgbà wo ló ti lọkọ rẹ ti ń fẹ́. ti pẹ́ tó ti ń fẹ́. kí ló ti bímọ. ó wà oyún báyìí. òun náà ti lóyún báyìí. oyún náà lè ṣe. <laughs> Another challenge oh! Another oh! wo ọ̀rọ̀ à ń sọdún lọ o ẹ ẹ mú bọ́dún jẹ́ mọ́ lọ money speaking yes, sir. your money is speaking but your wife is a beggar kí ló ṣẹlẹ̀ bó ló ṣe jẹ́ sọ́wọ́ eh. ti sọ̀rọ̀ tán ni ta ló pọ̀ mágogo owó lẹ́nu. sáà kì í ṣe pé bí a eh, eh, bí àwọn ń bẹ́ẹ̀ jàbí nǹkan ṣe mọ́ pé èmi náà ti go through báyìí mo fẹ́ eléyìí mo kàn fẹ́ yàwó mi lakọ mo ti go through more than fún but ó jẹ́ nìkan yẹ pé bọ́lọ̀ ṣe dọ́hun tiẹ̀ nìyẹn. pé kó máa tọrọ ni. ọ̀wọ̀ ṣe máa sọ bọ́wọ̀ ṣe lè dán àṣẹ ẹ̀ ni bọ́lọ̀ ṣe dá ìwà tiẹ̀ àti mọ́mí ẹ̀ tó bí wọ́n fi ṣàgbélé lọ́wọ́ bàtẹ́mi rẹ̀ ti pé mọ́mí ẹ̀ ló fi ṣàgbélé lọ́wọ́. Ah, iṣẹ́ tí mọ́mí ẹ̀ náà ṣe nìyẹn so bàtẹ́mi rẹ̀ tẹ́ pé iṣẹ́ àgbélé ló fẹ́ ṣe tẹ́ pé kò fẹ́ níṣẹ́ mi láti ṣe tẹ́mi náà dẹ̀ ti wù spend more than fún èmi náà ti wí pé kó kó máa ṣe lọ so ibi tó ti ṣiṣẹ́ àgbẹ̀ ibi tó ti ṣiṣẹ́ àgbẹ̀ ló ti rí ọ̀rẹ́ rẹ̀ ló ti mú wá bẹ́ mi so ìgbà tó mọ́ ọ̀rẹ́ wa mo ti wí pa ìgbà wa kúkú máa ṣe ọmọ ìlà lèmi dẹ ní iṣẹ́ ológun lèmi ṣe ológun lèmi àwọn tọ́jú yẹn máa ń wòyàn sàn ni so ti so ibẹ̀ mo ti àwọn òòṣà ló ti ní kí n mọ yìí ipe kí kí n tọ́jú ẹ̀ kí n dẹ̀ fẹ́ kí n dẹ̀ máa ṣe dáadáa sí i so ó wá dọjọ́ ìwọ̀n àti ilé wa jáde kó lé bó ṣe jáde kó lé nìyẹn ní ilé wa padà wá ìlélẹ́gòsílé lọ́jọ́ yẹn èmi ni mo wá lọ súnlé wọ́n á yẹ pé àwọn ọmọ yìí ò tí ì dìbò wó lọ wá dá ọjọ́ kejì àwọn àdúgbò àṣọ mi pé kí n wo pé àwọn oríyàwó tèmi lélẹ̀ pé tó su ṣáìdẹ̀ iwájú ta àdúgbò wa ah, máa ní kí ló ṣẹlẹ̀ tó wá síbẹ̀ mo ṣàní kó bá mi pè wá ní máa ní kí ló ṣẹlẹ̀ òun wá lóun bẹ̀rù láti wá bá mi láti sọ fún mi pé eléyìí ti gbọ́mọ kò gbọ́mọ wálé epo ti gbọ́mọ sá lọ ah, ibẹ̀ mo ti wé pé ṣèbọ́ra àtọ̀rẹ́ níwọ̀ kí mo fẹ́ ṣe pọ̀tẹ́mí mọ̀ pé kò síbi tó ń gbọ́mọ mi sá lọ bìkọ́sọ́ ọmọ alágbára ni ọmọ tí mo bí nídìí òṣà kò síbi tó lè gbé lọ ah. ibikíbi tó bá gbé lọ máa gbé padà wá bẹ́ẹ̀ ṣe sọ fún mi so eléyìí ni wọ́n máa ń dààmú wọ́n máa lọ wà mo ní wàá wà mọ́ kí ni kí ló wà lọ́mọ àfẹ́ ti ṣe pé bí ẹ̀mí mo bí tí mo dẹ̀ jẹ́ ológun tọ́lọ̀ ah. fún mi ni ó pọ̀ dédìlé mi as a pastor graduate so mo sọ tó náà dẹ́ mọ́ pé mi ò kì í fi ṣe kà oh, fún yín. so you are a pastor graduate. that's why my family is belong sir. okay. so bí mo ṣe wá gbọ́ sọ̀rọ̀ mo wá ní kó ṣàmà kó máa ní sùúrù kó máa dààmú mọ́ láti máa wá ọ̀rẹ́ rẹ pé fúrẹ́ tó fẹsẹ̀ rẹ lọ jáde kó lè lọ máa fẹsẹ̀ padà kò di bí àná àbíjẹ. ògùn pọ̀. èmi gan gbọ́ sí i làwọn èèyàn ṣàlàyé fún mi pé. ògùn pọ̀. ìpè ó mú olóògùn. mo lóògùn. sọ bẹ́ẹ̀ sọ pé mo lóògùn. mo lóògùn. <laughs> so ó wá di òní tí mo ṣáàdì làwọn àwọn ẹni wá sọ fún mi pé wọ́n ní ìyàwó mi wà ní ipe kó wàá lé ipe wá ọ̀rọ̀ rẹ̀ lọ ipe wá ipe lọ́nà ìwé òdì ni ipe lọ́nà ọ̀nà oríyọmí so bí ó ṣe sọ̀rọ̀ èmi wá ti wíìkì bí wọ́n dá ṣe lánàá ló jẹ́ kí n wíìkì. iṣẹ́ wo ni àwọn ṣe tá a jó àwọn tẹ́ ẹ jó. Mm, so ló kí mi bí mo ṣe délé kí n. kí lorúkọ ọ̀sà rẹ. ṣé mi ọ̀sà mi lo ogun ni ogun yè. ogun yè lo <laughs> òrìṣà ogun yè lákàyé lákàyé mọ̀tì mí ṣubú oògùn máa sí mi lọ́nà lákàyé lákàyé mọ̀tì mí oògùn máa sí mi lọ́nà oògùn máa sí mi lọ́nà lákàyé mọ̀tì mí ṣubú. Ògúnyè òrìṣà Ògúnyè ṣé ìlú yìí ló ti gbé òrìṣà Ògúnyè wá àbí bí ló ti ní. no Ìbàdàn mo ti ní ta ló gbé fún wọn bàdàn. ẹ ẹ pé mi mo mọ̀ pa iṣẹ́ ilẹ̀ iṣẹ́ ilẹ̀ ṣíṣe ẹ̀bùn tó lọ fún mi ni ah, ah. so iṣẹ́ ilẹ̀ tí mò ń ṣe lórí poultry yẹn ni bàtà pé ẹ no bàtà pé ilẹ̀ tí mo wà yẹn tí mo ti ń ṣe poultry sí ẹran adìyẹ gbà yẹn ilẹ̀ ẹjẹ́lẹ̀ àǹjọ ní ilẹ̀ òkú ilẹ̀ ah. mi wọ̀ ta ilẹ̀ tí ó bá sẹ́ pé wọ́n tó bá ti tẹ̀ kíkú bẹ̀rẹ̀ sí pa ìdílé rẹ̀ olúwa tó bá ti tẹ̀ kẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí gbẹ kú. olúwa àwọn tó ti nà wá tún wá pọ̀ gbogbo àwọn tá a ti ràn lọ́wọ́ tán ṣe bí ó kò wá tán bí. ilẹ̀ Ògún ilẹ̀ àlìjànú ilẹ̀ mọ̀míwọ̀ta ilẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe pọ́tìrì ibà ló ti rí Ògún yẹn lóò kì í ṣe pé bẹ́ẹ̀ mo ti rí ogun ẹ̀. ibà ló ti bẹ̀rẹ̀ ibà lògùn ti yè. àwọn kan mi wá kú lórí ẹ̀ mm. ibẹ̀ lọmọ mi náà ti ṣaláìsí ah, mm. mo á béèrè lọ́wọ́ onífá mi bèbè mi lónífá. o tún lónífá kí ló kọ onífá rẹ. Ah, orúkọ onífá mi gangan ifá mm. ah! olókun asọ̀rọ̀ máa sí. ifá olókun asọ̀rọ̀ máa tà sí. ah mo mà ṣe ká o nǹkan pọ̀ <laughs> eh? èèyàn ògún yè ìfà olókùn kése fún olókùn àsọ̀rọ̀ dayọ̀. kò sí ètò ẹ̀pẹ̀ tó jẹ. kò sí. Ah, ẹ̀yin onífá o èèyàn yín dé o ẹ̀yin ológun o èèyàn yín dé o onímọ̀ mi wọ̀ta èèyàn yín dé o alárìjẹ̀nu èèyàn yín dé o gbogbo ẹ̀ ni ìwọ ọlọ́run níbo ni màmá tí tí ń ṣagbe nísìnyí níbo ni níbo ni ọ́fíìsì tiwọn níbo ni bẹ́ẹ̀sì wọn báyìí. àdúgbò ọmílàrún wà ní wáyà. ní wáyà làwọn máa ń dúró sí. wọ́n ti kọ́lé. ilé dáàdì wọn ni. ilé dáàdì wọn náà wà. iṣẹ́ agbe yẹn ò le rárá ó wà stressless èèyàn onídàá wàhálà yóò kàn jókòó ní àwọn tó bá kọjọ́ ọmọ fún yín. ṣé wàá pe kọ́sọ́mà. agbéyájò lè lọ amuda wá sùkúra agbéyájò lè lọ àmùdá wá sùkúra agbéyájò lè lọ àmùdá wá sùkúra. ó gidá ibo là ń gbé. ẹ kí òpó mò ń gbé sà. òpó ni kì í sọ mí. no kì í sọ mí o. kí ló dé tíyàwó rẹ wá sọ pé ọmí lẹ ń gbé. bí o bí o máa lọ bẹ̀ bí o máa ṣe lọ síbẹ̀ ibi tí ìyá ìyàwó mi ń gbé ni. ibi tí ìyá ìyàwó tí àwọn mẹ́rin wà ní. ok ẹ ti jọ lọ ṣiṣẹ́ ńbẹ̀ náà rí ni. bó ló ń ṣe wá mọ̀ bẹ̀. àtijọ́ a máa ń jọ lọ bẹ̀ ní ọjọ́ ọdún ni. Ah! ibo la já sí i o. so iṣẹ́ ìtọ́jú àwọn èèyàn lẹ́yìn ṣe àwọn èèyàn máa wá dọ̀ yín àbí ẹ máa tọ́jú wọn ẹ tọ́jú. <laughs> ẹ tọ́jú wọn àti tí ẹ bá dé gan wọn ò ní kékeré tọ́jú àwọn o. no ẹ tí nǹkan bá ń ṣe o àwọn yẹn ló máa mú wa. àbí kan ṣe àwọn tí wọn sorry ẹ tí kan bá ṣe náà náà lẹsẹ wọn máa mú wa ikún kan ni ikún oògùn asọ̀rọ̀ mọ́ yẹ ifá olókun asọ̀rọ̀ mọ́ ta sí oògùn oògùn oògùn kí ni tiẹ̀ náà kí oríkì ògún. sá. kí oríkì ògún. kínkì. oríkì ògún kí ògún. Mm, ògún mi ò ṣòfò mo pè é tiwówó tiwówó ta fọ̀ṣẹ́ chain tẹ̀yí tó láyé tó ní gbogbo nǹkan tó fi dá mi sí ẹṣẹ̀ tí kéèké di disney money speak kíkẹ́ lọ́mọ rose party mo fi dójú kú wọn ká máa sẹ̀ mo kí yóò tiwówó tiwówó mo kí yóò mo kí yín o tìwówó tìwówó mo kí ìtàfọ̀ṣẹ́ chain mo kí èyí tó láyé tó ní gbogbo nǹkan tó fi dá mi sí o gbogbo nǹkan tá a bá ń dáwọ́ lè ṣe láàyè yìí àṣeyọrí ni o ẹ má jẹ́ kójú tì wá ẹ má jẹ́ kójú tì gbogbo àtàwà ń bí o gbogbo nǹkan tí gbogbo bá bá wa náà ni àṣeyọrí ni àṣẹ kó bẹ̀rẹ̀ sí gùn àṣẹ tẹlẹ́dùmarè. ògùn yín ò kí o ti wówó ti wówó. ògùn oníṣẹ́ni ok ẹ gbọ́ sógun oníṣẹ́ni. ògùn ilẹ̀. ògùn ilẹ̀ ni sóògùn alára ni tí jaja ogun kọlà tí jẹ̀gbín àbí ogun mọ́làmọ́là tí jẹ èkúrú funfun. mi ìfọ́ ṣàtẹ̀mí ní àwọn kan báyẹn. kí ni máa jẹ. epo pupa adìyẹ ẹran nǹkan tó máa ń gbà nìyẹn. yóò sì jẹ báyìí. <sighs> ẹ jẹ rẹ nìkan ni. tàbí wàá jẹ gangan. wọ́n lè fi ṣe sàrà fáwọn àwọn àdúgbò. àbáwọn alágbe èyí tó máa kàn wá náà tá máa mú bẹ́ẹ̀ èyí tá máa fi ṣe sàrà náà máa fẹ́ máa kì í ṣe nǹkan téèyàn lè jẹ tán nǹkan sàrà ni ẹ̀ gbúdọ̀ fi. àwọn èèyàn ara wọn sì ń yá lọ́dọ̀ rẹ̀. ọlọ́run ló fún mi sá. ogun àjọbọ ni àbógun ọ̀fadà. ogun kòkó ni. ogun kòkó ni ìyẹn máa ṣiṣẹ́ lóòótọ́ ẹ kálẹ̀ ẹ káàbọ̀ sílẹ̀ tó kọ́kọ́rọ́ alátẹ̀ o ogun kì í o. tí ẹ bá ṣe pé mọ́rọ̀ tó gún mọ́ ọ la hmm. kó o sunlé ìwọ ń pè ẹ́ ọmọ rẹ ó padà ọmọ tó ti fẹ́ kú tí ò lè tó ti lanú lẹ̀ tẹ́sí sí ti ń wẹnu ẹ̀. so many things ló pọ̀ lórí ọmọ yẹn tí mi lè sọ kò yẹ ṣe máa ṣe nǹkan báyẹn fọmọ kó lójú ayé gànṣẹ ká tún rán ní owó kó tó gbé e kó lè kó máa ṣọmọ léṣe kó máa ba ogbójú ẹ̀jẹ̀ mi ò mọ̀ kán tó rí ń bẹ̀ náà ti wá rí tán nìsí pé ẹ kì í ṣojú lásán ah. ọmọ yẹn kí n gbà lọ́wọ́ ẹ̀ ah. àwọn méjèèjì kó má wọ̀ kó má sẹ̀rí gbé mọ́. Ah. ta ni àmọ́ gbé wọ́n gbé sọ ògùn. màá mọ bí mo ṣe ṣe ṣèbẹ first born mi náà bẹ mo bí mo ṣe ṣe bí mo ṣe handle ẹ̀. níbo ló gbé níbo ló gbé first born ẹ sí. ó wà lọ́dọ̀ sínú bọ̀dà mi wọ̀rí. ok wàá gbélé náà lọ sí ọ̀dọ̀ nìkan. òun náà lọ sí wọ̀rí kò tí ẹsẹ̀ tó ti tó ti. ẹ jọ́ ọmọ lọ wọ̀rí jọ́ ọmọ lọ wọ̀rí kọ́ lọ́mọ gbogbo dáadáa kúrẹ́ òpin rẹ̀ jọ́ ọmọ lọ wọ̀rí kọ́ ọmọ bóògùn tiẹ̀ fà ń bì ẹ wá ẹ wá mọ̀ lọ. ẹ sàn. ẹjọ kò sí kankan tí mo lè sọ jọ̀rọ̀ ní ẹ sá máa lọ ẹ máa lọ o Ogun fúnra rẹ, láàárọ̀ la bá kọjá ń gbòòrò tá lọ wọn ò mú o ká tó sọ ẹyin kòkó lè dànù o ẹrù eléyìí lóyún náà lóyún lórí ológun dé náà náà ló ń ṣe òsànù ń ṣe tẹ́mìnà bá rí iṣẹ́ mo máa ń ṣe ń ta. fàdírẹ́sì rẹ lẹ àwọn tó bá rẹ̀ wọ́n lè mọ gbé yẹn wá dọ̀ rẹ. Ah, nú ẹ mọ gbọ́ ẹ mọ gbọ́ fàdírẹ́sì rẹ lẹ àwọn tó bá rẹ̀ wọ́n lè gbé yẹn wá dọ̀ rẹ. zero eight zero eight zero. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ zero eight zero kọ́. mo kẹsàn án dírẹ́sì. ẹgbẹ́ ẹgbẹ́ ìwọ gan tí ẹ tọ́jú dídé kó kó àwọn tọ́lọ́ ń kó tí ọ̀kẹ́ mọ́ lọ já ṣètò míì náà ti mọ̀ ṣàdírẹ́sì àwọn èèyàn wá sí gọ́líbù débi pé wàláì wọ́n lè gbọ́dọ̀ ẹ̀ lọ wọn ni wọ́n wá tọ́jú àwọn o èmi ọmọ pé tó burú tó bá ní ni mo wá